presented Maiden Worry Federal Invasion Volume 2 featuring Today, today. away forevermore. All my wahala no go away, they don't go away. Today, today. Now, love that is. We want a craze, but we dey try to cover the craze, make e no show. Now e get one agent, you know last week I dey London for show. Only be ah ah ah. Where be London? No be here. No be back here be London. Me and the Aero find the Obasanjo, they no be London we dey go with Call London and they make mouth. Eh, uh, last week I dey Agbaro and Ogorikoko for show. Uh -huh. Na so na to dey learn make person life dey spoil. Jesus is going to say amen. Even though it's not going present Million Worry Federal Invasion featuring Today, today, today, today.

I see children for Abuja, I'm happy. I regret why they don't born me for this agenda. Na small thing person dey suspect the father say father na house man. I say karate you wey house well born. When you see fine daddy Sawedosa, you are handsome. Blessed are thou among ladies. Please put your hands together for that in the house. You know when you find like this women they follow you whether na your wife no be tell two ladies You are blessed. With you, all things are possible. I mean, when they say, they see photographers, your father. You deny that. Now, this one, the 12th commandment, that shall not look like him. Who did this people? But when I come Abuja, I see kids. Fine. I they happy. Every guy, at the time, say, if I want born, I'm not sure so in this country. Now we wanna look children where are dead like this guy Daddy, now now once you tell us they are dead children wey dey born dem no dey reach nine months because dem no remember dem dey tell ladies una wey get belle when you get when you dey carry belle dey eat better food because na the food wey you give the pikin the pikin take dey know the family wey dey go i'm telling you when you dey give am sardine constantly push fowl push meat like the one that dey train me you go happy to the children no dey reach nine months dem dey all dey come out come chop for real life seven months look most of this agenda, dem no dey reach nine months but when you not old at all you they give the picking constantly I I can agidi akansa agege bread the pikin don know say that poor party dey go meet na all those kind children dem drag come out for belle when doctor they say madam push the picking. dey hold on where they go. Push and now they come back to unless you are about me. That time when they try come out, come out. When the baby finally come out, go do that, Because they are to come out. They don't even come out. Because this is, I believe some of this one are regarding their parents. Oh, as their children, they always tell their parents, Mommy, where are we going for this weekend? my mama will say, where do you want us to go? I want to go to maybe Warri or take me to Canada. Suggest so me place. Others have my children for Teta. Those ones are not good at respect. The way the friends call their mama, they will lose it. Mama, come. Papa, come. We have been able this weekend. The mama will say, okay, where do you want us to go? Eh, eh. We go, go. Where do the senior one this okay, you see one, two years, we don't go. No, no. station prison wey dey always make me catch na so far dem bari i when dem say eh, eh, grand fighters pipo dem dey go build prison for agbaro dem run with their materials small small children dey negotiate for inside the prison prison wey dem never build finish still too small for the west for four years dem dey build prison dem dey negotiate that is bet I go first see whether that person bet me. They don say no my mama say na me go first enter. Yeah they bet they dey bet na everyone say okay watch na na I go meet their oga for the police station wey dey supervise area show my mind say make I slap you. Let me police officer say what give this man arrested who is this one as their own people dey go prison na him look his friend na tear you. I don't the Please, finish. Let's make some Okay. I did try to save my time for second show, but these guys, you know, they are hot. But what we just do one small thing, we will go for the second show, but I do do the first time. You know, I did talk about children generally. If you go to churches these days, when you, they want to go do their Thanksgiving, when aje like this our daddy married this our mama they born people sorry they not dey born they deliver all those man they deliver when they deliver the begin. when are own pikin dey go church go do thanksgiving the music wey dey sing the perfect for your soul now dey hear song like it shall be permanent well it shall be permanent whatever that song for me it shall be permanent. begin to thunder. It's just a holy command. The kind of music you hear that directs the singer to God. From the tin when you give us, path, Papa, we will bring us home. gold post. yeah, you say people when they war like us, me and you we war. Yeah. If when you travel now you wear this suit, I mean not I travel, I wear this suit. If I travel, I go big. <laughs> la la la la, this one be like with bed where they beat. I love that clap for the guy, it's not easy. I love that clap for Hold on, oh, thank you. Bob, you are here. No, don't shake it, don't shake it. No, don't shake it, don't shake it. They say when are, there is difference between shoes, and blazers. Which one are there? They can ask the lady, which one are we? I said ladies. I said ladies. I said ladies. My brother, I said ladies. Your time they call. Ladies, which one are here? Dude, one over at a time. Which one are here? You see, this is not coat. This is suit chicken lay bread no be say anything but na why say dem dash me there my booze. the time i smile i no believe say people go ever take me picture you know say nigeria hard well well say that lady na she come said. the pikin say follow the mama dey hustle. within our touch. and he puts a new battery. But then again, I can't understand say, riches is not by opportunities and how you put it wrong goal oh? that you go fit take make am for life. If I continue to blame my parents say my mama no hustle, my papa no hustle, my children will begin blaming. I come take it like challenge. six seven carry six years together as a daughter and two years together pack over the fight e go burst your eye. Onye siri pack over the be like native fowl like me and she be like agric. Nana dey say for ten years fifteen years seven years six months as a daughter and give you classes every six months every hospital. Papa wey dey tell me that from here to see worry. Because so far. shine. yourself again. Make it by yourself. wouldn't get any votes. yeah. Yeah. One thing is, I always like poor people because me say I come from a very poor family, but today I don't break the record of poverty. and when you struggle for your life, when they blame your family, begin also before you know the sky is your limit. See the RMD, RMD, in fact, people get my pass their people. Any person they say, America pay. now when we come New York, collect our water, see our finish. From airport, you won't follow my ear with Jaho. Machining, what's up, man? I'm going to take all the dishes, but the dishes are From airport, yeah, the American can walk you to airport of Ninga, who don't go to the New York City today. Remember, I'm a GI, I know that I'm breaking my cannot be not dey pre ten d. e no get pray. you wan bring oyinbo man come from abroad or america make us speak this wrong Pigeon english wey dey speak like that e go make mistake. me i dey maintain my pidgin english warrior say say e dey work as if no be like we enter there. hear yourself. Guys, my So there's somebody that, that people like you, pay money come watch me, just behave yourself. If you jump to yourself, I respect yourself. that is why I always have say, I go, if you know my school, I go, Ego Bible Primary School. This school saw profess music as Christian soul, peace, and our prayer they make the teaching of the teachers tell them the teachers wey dey pay dem no salary dem go come tell the organization comot from house come build us again when dem dey teach just as yet carry good things come to meet my swing big big akara tutu naira one give us million dey break for school trust money as dem give us million na so we dey break dem into two. See our teacher that they carry box, they don't sell us school. They sell our rich fry, they don't sell us them school. We got the devils. But why I don't know what they do, see what they do, they do this. They don't pay that one. But then again, we are moving in Nigeria, we don't know, and they don't sell the devils in Nigeria, they just happiest nation. I don't know what I'm saying. It's not easy to be the happiest in the world, I don't know what I'm saying. reface if you travel abroad your reface go come look great nigerian person your face like we dey cry. so dubiɛ tɔn kaka bɛ pee medzidie nothing dey happen see whale wey wey wey that big fish go america go see oyibo dey form and dey take picture come come come come dey dey pet am video am go ghana see ghana wey fit don dey dey don dey dey chop weather dey take am picture come make mistake on nigeria as e just come na wood lagos plenty whip here. ṣé ẹ ṣe láyọ̀ lè kí make lion just mistake enter nigeria as in who you see worry ball take am balance am balance am you see the lion go wan try till the worry ball you know think oh god i try till. bìnní ọba tó lọ yẹ wọ́n rí mosquito wan bite you dey dey tell you before when you flit house mosquito dey run That na the neighbor dey help you dey flit the house Poor rat you go dey outside dey wait when you dey come again dem go press am again then when mosquito wan bite you for worry dem dey bite the boys for where dem no fit dey knack you know say mosquito bite dem dem go tam you na only one way dem do like this bite here when they bite is Ladies and gentlemen, Uncle Alright, second show today. We will do our kind of kind. Worry rats, they are very respective. Lagos rats, take concrete beat them, they will just chop your form. Worry rats, clever. Cei concret piți de la certificate de verified. local, local, sea, University of Lagos, they will all learn. you know, they shop up, they shop up, ah, you vex. the Lagos gun shop cost come up, leave out for you, you know what you can do. Christians that when they take report card that time, you know what they call it? They start from fail. And when they call fail, like me, we be all can everywhere. When they won't call people in the fail, they just announce say sixty people fail for the class. But when they call people in the fail, they, they call name, we won't be like your name. Like me, we be all can everywhere. And they won't be somebody. Okay, now, too serious then they post they tell their friend better now carry eighty you go clap for me they go when they go take the report all right ladies and gentlemen, my second show thank you very much. So far, we just same eh? time. say if he ever cómo se Finally, basket basketman Sammy Okbor. Killer, killer. We need to get time, so rush on. Ladies and gentlemen, good evening. Man, no vex I dress up like this. I don't dress up for now. and got an shoe I go for. Thank God. Thank God. Um, I got to many things I want to talk about. So right now, I the I don't know where I will start from. The show was supposed to start for four. What time is that? Five, after five. We are supposed to be used to it now. We dey come late. Naija na our We are always late. When we wan do anything, late, late, late, you know. People dey come Naija na we late pass for this world. I no know how bad e dey until I do one was it last year I do one wedding reception. The bride and groom come when they do vote of thanks. <laughs> one burial wey we go for it two years ago. They don't close the ground before they bring the corpse come. People they say Jesus Christ. Seriously, if they come like Jesus, they say Jesus Christ is a black man. You know, you know Jesus, I Jesus is black. Jesus is black. He's a black man. They always science they do research. Jesus is black. He's black. You hmm? know. I don't believe him, but I can't think. He say they come since. I never come since now. I got a Niger guy. well. May God forgiven of us. For the black, white, no, But the black people are respect us now, we, we, we are more, we are more organized. We know how to take care of our kids. The white people don't know how to take care of their children. White men, you know, the white men and women, they know how to take care of their kids. They know that people punish their kids. You see white man it became a match line. Peter, come here. Look at what you did to your sister. Look at your sister. You stabbed her with a fork in the eye. Now she's blind. Go and sleep. No more PlayStation for you. And that's punishment. Naija, you no need to do anything. Just walk anyhow. Your bag will tear you slap. Go walk straight. Walk straight. It's different here. Yeah, seriously, the way we dey behave for Naija is different. Our way. Only white people go say you do Discovery Channel, all this Animal Planet. You go see white man, all those guys that they enter bush. Say, look over there. You can see the That's the black mamba, an African mamba, the most dangerous snake on earth. This snake bites you once and you're dead under 10 seconds. You know what's going to happen? I'm going to get close to him, pull the tail, and see what's going to happen. Your pretty snake will bite down. Ah, it bit me, it bit me. <laughs> They're like that. We see lion, they going to follow lion, they play lion, will bite and they will be sharp. Niger documentary on animal. Yes, my name is Suleiman. That is the bush. There are of animals in that bush. You can go and find out yourself. we don't get time. The same like Christina Amanpour, that girl on CNN. She dey the war front, the cover news. bullet to the past. You see they there. Right here, right here in Iraq, you can see the American troops, they're really, they, they're killing the Iraqis. The guns shot everywhere, the bomb blasts and everything. Oh my God, this is so crazy. It's a disaster. This is a, they told me, to, boom, boom, boom, boom, boom, boom, boom. They'll kill the cameraman. Oh, camera go for, ah. oh my God, John is dead. She will bring the camera. to the video the John. John is dead, as you can see, but I'm still here. What are you still doing here? Niger, you don't need to go war. They don't they cover only riot self, eh? no? You see for riot. But if you like icon. And ah, where be the next ne next street you dey make far from here small which street dey far? Usuma. Yeah? No one person talk now. Anyway, man use Lagos, use one. Lagos go and know. We the riot, in the riot for Uzumba, by the you go see NTA. Hello, my name is Usman Balogun. If you walk straight and turn right, that is where they are fighting the riot. Let us wait here for a while. The witness will run by. You see one guy in bleach. Excuse me, what is happening over there? People are dying. As you can hear, people are dying. They're not sent. I'm telling you. So many things that happen. So many things that happen. Like right now, you guys of this, I don't know, like Valentine is like, you know, two days from now. You oh, know, everybody they show love. For me, I don't I'll lie to you. By the time they strike one wrong chord, all of a sudden, I don't want to go there. Many people like say you got the emotional too much. You know what? I lost someone on Valentine's Day and I know you celebrate time again. I excuse. Yeah. <laughs> I just tell my baby, you know, I'm, mourning my elder brother. No flower, nothing, no taking out. and babes they can be weak girls are weak here i go talk babe see see wait wait wait wait wait talk babes eh most of una una dey dress up most girls fashion don spoil everything na adam na him fok up <laughs> adam na him spoil everything adam eve give am apple him chop by now all of us for dey wear nothing <laughs> She chop apple dey chop like say adam chop pawpaw or agbanumo all of us for dey go see bank i go carry laptop naked dey go office nothing other from match line na see girls don dey use up. dey dey use small children dey there okay make i no talk close their ear close their ear <laughs> oh madam no no no seriously it's crazy fashion don change girls it terrorize us some girls they go through i took one girl out see B. I see the girl na ajebo my mind na ajebo because the girl just said she dey talk you know she just drop one word one line just drop we just dey trick carry her go Barcelona or lagos just enter i say baby just take anything the room, okay we just dey for the front of the counter you know and they look the you know the girl says um, excuse me can i have um, a meat pie two sausage roll um, one donut and some snacks. throw my heart for public. and some babes like one of my friends trusting a girl is hard one of those think say for those days wey girls dey do say i think about it are they still doing it now no they don bone they go trust one girl they say ah, okay i think about it i think about it me and my guys na we start am na we stop to dey ask them after we toast toast one babe two months later na she dey come in bright i don think finish i say no dey think. Think, think, think. Take your time, take your time. Even me want not spend money. I tell one of my guys I want to swap babe. Guy was like, man, that girl is hot. If you want to catch that girl, you have to use good English on her. That's the only way you can kill her. I say, eh, no, you are not good. Room, carry dictionary, study my life. My plan is to murder the girl. I just walked up to the girl one evening. Hello, how you doing? You guys are fine. I know the problem, when you recite so when you crown her forehead. If they stop you to continue the hard i don say my guy don go tell the girl say i dey plan to use english say i dey study since the girl ready for me i say you know girl i got this habitual conspicuousness that makes me want to modify my intentional credit card rate right now you can say that malignant is a sex expression You get? excuse me you didn't tell me your name name is Bright. Okay, go on. That's that I'm fresh. See, they're like, I have this arbitrary conspicuousness that makes me want to modify my intentional building. I say, Chief, are you Choma's brother? I say, yes. So go on. capital conspicuousness that makes me want to modify. And I don't nearly end up. She said, Excuse me, do you live on Shokobi Street? I said, Yes. She said, Go on. I <laughs> said, I beg you, not live for all this one. Uh, we to stop. we have to stop. So, um, <laughs> stop me in it. I mean, like, no problem. Man i know, send now. and some girls like this gsm thing don make them, don't dey misbehave gsm girls now choosing a girl back then in the sixties and seventies was very cheap our mothers and our fathers you know now. point and kill you go tell your papa say you like the girl we dey one village your papa go talk to the papa they will carry the girl call finish now you go use ice cream recharge card and babes are not bad you buy a recharge card for them you call them hello uh, uh, did you have ah, you know loaded it you go say yes okay i flash you later na wetin she dey tell you <laughs> for credit wey you buy i flash you later it's painful Baby i carry go house one day after we don groove enter house it was cold na say make i just you know una just say make just touch you know. You get the use GSM level for me. She said, um, the number you're trying to reach is unavailable at the moment. Please try again later. Phone for me. I wait 15 minutes and try again. I touch now. See, the number you're trying to reach is either switched off or out of network coverage area. Abon. <laughs> Early morning, she need money for food and transport. Bright, at the planner, I said, Bright, I need money for cab and uh, for breakfast. I said, you've now reached the voicemail of Bright. <laughs> Please leave a message after the beep. <laughs> no word. Now, people go like, you know, I say the truth wherever I go. HIV and AIDS is for me, whether you like it or not. It kills. I tell people every time, don't, you know, don't you know, do it like that, you know. Use a condom. age is for most of us dey you no go know but do yourself a favor. it kills but don't go for a test if you know now you go die quick pass You better make no, no You're the cop. <laughs> man this cop no kill me your bone me already day like this make a lean fall kpai ma come go find out i know some doctors eh dey dey match line eh wey dem go tell you go tell you na one of my guys my guy tell me ma i wan go do the i say no go the guy say i go go when the guy go do test at times so when you do that test na after you dey hear advert of hiv and aids vaccine the guy don leave the hospital say enter inside car on car put video of people living with hiv and aids the guy offer as him drive comot from hospital you see billboard aid kills ah and the guy that dey call all the bills wey don do things with hello chioma <laughs> how na ade ade ide oke ani you know the you know sick abi you no cough nothing headache fever alright let's make a greet later call the next one hello jessica what's up eh she's not around where she dey she no well okay she wound for leg okay no problem tell us how to greet am eh bye bye eh call one tonya she don die. Would you kill Car accident. We thank God. Though. I tell people most time. I tell guys most time, be prepared. Girls they change their minds. They change their mind like what I do. They do everything what they do, we they do them to entice them. They do the same. Like guy, you see, like as I dress so eighty percent of the reason why i dress up like this na for women the same thing for women and the dress up for men but women dey take their own extra dem dey do fraud right now there is new brand sorry i'm gonna say this there is new brand dey use wonder brand wey dey push the thing i go club i dey group with one babe i dey dance the babe dey follow me dey group the breast dey reach her neck i say oh boy see body i don die i dey group. I say I ah. groove. Now I groove, I scope, toast, toast, toast, boom, pepe. Can I reach house as I smoosh, remove bra, nipple. Only nipple. I said, baby, what is this? What is this? What's the meaning of this thing? What am I going to touch now? what is this? Don't play with me. You make possible. Look, girls, they change their mind. Split second. They don't change mind. It happen. Locate. What you do is this. If you carry your girlfriend to your house, your wherever, can I go house? Try. May put your condom for every corner. So as you smoosh, remove. One hand. Under loudspeaker, pillow, on top fan. It's everywhere. so make she no get chance change mind you do me now no be joke with this one i'm serious as smooth i know how hard e dey and things that they are very wicked anyone be dey thing? brag normally nowadays na two pin dey dey i carry this babe don smooth go back twelve pin six don rust. I don't find any in God. the miracle that succeeded remove everything no condom. As I go my brother home before I come back she don wear cloth. This is big. I don't think it's. I uh, not ready for this. Okay, I have to go. Eh? the next day, she busted and I'm No condom, no As I try again, smooth, smooth. So I'm want go find condom and pack a cloth. Match, see match to get bed sheet. I <laughs> they come seriously, see, all these things that even a joke, but it's serious. Ladies and gentlemen, we have to play safe. The world is messed up. Now they have many flu, they have this, they have mad cow disease came on earlier on. And made flu kills 10 times faster than AIDS. There's no cure for it right now. Mad cow disease come, but you know if you enter Nigeria because the can away cow disease the trek from Sokoto reach this side of Lagos. Chris don't come out. That don comot hardness don clear for flu i no know flu bird flu different things dey happen before na airline we dey fear now chicken don start but the chicken this bird flu i pray make e stay fifteen years because girls don finish her money on top chicken and turkey. I want the chicken, chicken like the drumstick, and I go chop puff puff diet this time. No more chicken! The first show is over. <laughs> you can go home. If you didn't come with a car, go outside. We get enough Okada. I beg you, we go soon now for the second show. If you go outside, go buy the ticket. All fine. Wetin na what? Star Plus. They don't come All right, put your hands on the stand Plus. Top people. Thank you very much, Abuja. Thank you for coming out tonight. And thank you for supporting us tonight. Like some of you might have heard, we're launching our album in like, like two weeks time, 25th. February, so we hope all of you are going to be there with us to celebrate with us that day. Yeah, right now we're doing one of the songs from the album, and we call this song Always On My Mind. Oh.

Thank you very much. Now the next song I'm about to do, you all know the song. It's an old song. Let's do this song together. Yeah. Are we ready? Are we ready? All right, take it away. Quick. yourself food at this event? Yeah, that's what the Has it, right? I was watching that episode for that. Yeah. The love is good. yeah. She She said that she say move your body, you get to move your body too. Eh? Okay. Ladies and gentlemen, all through our maiden Worry series, we never end on a low note. Uh-uh. We must end on a very, very high note. That is why I have saved my best for last. Ladies and gentlemen, Abuja, all the way from Wafi City, meandering all the way through Ondo, Edo, Ogun, Osun, to Lagos, and then inside Virgin Nigeria. all the way to South Africa to colonize them and carry come and want to put for pocket. Take everybody for, including Shaggy and his area, stone more. Worry more. Your friend needed sleep. Abuja needed Sekoyo say my neighbor. This my God, he good do. One, two. 对。